abala tó kàn yín nínú ètò ojúmọ́ rere òun náà ni a fẹ́ máa gbé ipa tí àwa obìnrin ń kó nínú ìṣèlú orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin á ní wọ́n fún wa ní ìdá ọgbọ̀n nínú ọgọ́rùn-ún ẹ̀wọ̀n ni ó yá àwọn sọ di ìdá márùnlélọ́gbọ̀n àwọn obìnrin ní rárá o fifty fifty no shit àbẹ́ ẹ̀kọ́ la jẹ sọ lórí ká ṣe ní fifty fifty no cheating. bẹ́ẹ̀ni Hmm. tó ipa wo ni àwọn obìnrin ń kó ṣàtìẹ̀ nípa tá à ń kó nínú ètò òṣèlú. ẹ ṣe lóòtú kí nìkan tó máa ń ṣe mí láàánú ní gbogbo ìgbà ni pé bí àwọn obìnrin ṣe létò nínú ọrọ̀ ajé tó nínú ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ní ìmọ̀ gan ètò wa ò tó nípa ọ̀rọ̀ òṣèlú. ẹ ṣáwo. nítorí pé tá a bá ní agbe lọ Beijing wọ́n ní kábẹ̀sì gba thirty five percent ní ti stéètì mi o ọpẹ́ náà ni mo sì ń dú lọ́wọ́ ọlọ́run pó fún wa ní gómìnà tó dáa fáyemí ọmọlúàbí torí ọmọ tó bá ti gbọ́ tìyẹ́ ẹ̀ tó ń gbọ́ tìyàwó ẹ̀ tó farabalẹ̀ fún ìyàwó àtìyà kò lè ṣàṣìṣe bó fẹ́ tẹ̀rọ orí obìnrin á gbé dìde padà nígbà tá a kọ́kọ́ wá gómìnà wa mo wá tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó níyàwó tó dáa bí bá ṣáà ti níyàwó gọ́ọ̀nà ibi tó yọ bá mọ̀ gómìnà gan sì máa wá sórí ètò ìjùmọ̀ lágbára ọ̀nà bóyá káwa gan sì wá wá sẹ́kìtì. bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. láìpẹ́ láì jìnnà ojúmọ́ rẹ ń lọ sẹ́kìtì o lórúkọ jésù àgbàyìn lálejò ẹ jẹ yán dáadáa. bísí fáyemí àlọ́bá wọn lọ́wọ́. obìnrin yìí bí màmá sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ń sọ̀rọ̀ màmá wo bí ẹni pé mò ń wora mi ẹni tó bá ti ń ṣe nǹkan téèyàn ń rò lọ́kàn tó ń jẹ́ bí ẹ̀dùn ọkàn fún àdúrà lọ́kàn ló ẹ̀ máa ṣe fún kò jẹ́ kóbìnrin jìyà ìgbà àkọ́kọ́ fún ìgbà àkọ́kọ́ lẹ́kìtì obìnrin mẹ́rin wà nínú àtìlẹyọ kan rí hmm. ó tán obìnrin mẹ́rin wá wá sí eh, ilé ìṣòfin lẹ́ẹ̀kan ṣoṣo hmm. ó dàbí ìjọ táwọn tó wọ́n ń búra fún wọn ó hmm. dàbí pé kí ni kí n kára ṣe ni. orí yìí kan máa ma wú. ó ń wú nínú àwọn mélòó. nínú twenty six. ah obìnrin mẹ́rin ó try try ṣe ló tiraka títí títí tó sapá títí tí náà o àwọn obìnrin gan wà rárá wa lọ́wọ́. kì í wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán tó máa sọ eléyìí ṣùgbọ́n pàtàkì tó wà ń bẹ̀ ni pé káwọ obìnrin ká so pàǹpá hmm. a ti mọ̀ pé àwọn ọkùnrin yìí ò ní gbà hmm. ẹ ẹ kúkú wo náà àwọn ọlọ́run kọ́kọ́ dá wọ́n ti mọlẹ̀ káwa tó dé hmm. òun ló wá túmọ̀ sí pé wọ́n sì fẹ́ máa wà ní ipò lórí yẹn síbẹ̀ ṣùgbọ́n ká máa wo àwòkọ́ṣe irú eré Lúbísí Fáyẹmí yẹn ó fi ọlá fún ẹni tọ́lá ń jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ bá lóbìnrin yìí tó bá ń ṣe àpọ́nlé ọkọ ẹ̀ kì í ṣe níta o pé tẹlẹnu wí o láì mọ̀ pé ẹ̀ ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ ṣáà ṣàkíyèsí wọn dáàdì ti dé gbogbo ìwà tó máa wù nínú ilé á jẹ́ kí kò sí inú ọkùnrin tó lè máa gbé lárugẹ bẹ́ẹ̀ tínú ẹ̀ ò ní í hmm, dùn hmm. àti fàyè gbàyàwó hmm. ó sì tún wá kẹ́kọ̀ọ́ ó kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ṣíṣe ọ̀rọ̀ gender tá a pè ní ìmúdúró rere ìmúdúró rere tàwọn obìnrin sọ́dọ̀ ọkùnrin ṣùgbọ́n kò wá jẹ́ ànìkànjọpọ́n ẹ wò wọ́n ṣe chairperson DG women campaign council wọ́n fèmí náà ṣe eh, DG ó dà bẹ́ẹ̀ tọkọ ò bá wá gbà wọ́n láàyè ńkọ́ tọkọ bá dẹ̀ gbà wọ́n láàyè tọ́wọ́n bá ṣe dáadáa ńkọ́ torí obìnrin míì wọ́n á sọ program fọkọ ẹ̀ ọkọ ẹ̀ á fún ní àyè kò dẹ̀ ní í ṣe. ẹlòmíì ọkọ àti ẹ̀ ní kò sáàyè kò sáàyè ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ní àrà tó ní. obìnrin tó bá tọ́ bá fún láàyè wọ́n ti rí pé obìnrin yìí kò ní bojú wọn jẹ́ ni. ìgbà tẹ́mi náà ṣe ìyàwó alága eh, ìyàwó eh, chairman ló ń darí ẹ o ah, mo sọ kinní kan gbà mo ní obìnrin ní unpaid megaphone tó o bá fẹ́ ìpolongo láìná kọ́bọ̀ ṣáà ṣe nǹkan dáadáa fóbìnrin akọ́ṣọ́ọ̀bù àwọn bàbá wa ló kọ ta ni ó lò gbẹ̀yìn ìṣòbìnrin hmm. ni aṣẹ̀yàwó ta ni ó lò gbẹ̀yìn obìnrin náà ni ṣùgbọ́n ilé lọ́dọ̀ àwọn ọkùnrin làǹfààní ẹ̀ ti máa yọ hmm. so téèyàn bá fẹ́ kí ilé tòrò kílù tòrò obìnrin náà là á dá sí ṣùgbọ́n lọ́rọ̀ ìṣèlú àwọn obìnrin àní àsowọ́pọ̀ dáadáa so ìwọ̀nba àwọn tó bá fún wa ní ààyè láti ṣe nǹkan tó dáa yẹn ó yẹ ká fi ẹ̀mí ìmoore hàn ẹ jẹ́ ká wo ètò tó kọjá táwọn tíyàwó Fáyẹmí ṣe lẹ́kìtì yẹn àwọn méjì inú wọn ló dá ṣùgbọ́n kò fẹ́ lè ṣe ṣe ló tún tó kátíkátí tó tún múra sí ìtò tó ta tún ṣe lọ́wọ́ ẹ̀ a ti gba mẹ́rin ṣùgbọ́n a ní ìkànnì ní national hmm. ní House of Reps so tó ìwọ̀nba díẹ̀ díẹ̀ yìí náà ní jọ̀kanjọ̀kan adébẹ̀ ṣùgbọ́n kó má bàa pẹ́ káwọn obìnrin káfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó bá ń darí wa àtara wa ìgbà náà àtúnyẹ̀wò náà àbáyọ. màmá wa Fájuyì ẹ jẹ́ ká wò báyìí bàbá fẹ́ dìbò hmm. bàbá ń lọ campaign à ń lọ polongo ẹ bá wò lọ obìnrin ló pọ̀ jù tí wọ́n máa wà lẹ́yìn olóṣèlú hmm. tá a bá wò ó jọ àbá fẹ́ dìbò gan-an ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ní kẹ́lòmíì mú voters card ẹ̀ jáde nínú àwọn ọkùnrin bóyá ìdá ogun àbá àbí ogójì nínú ọgọ́rùn-ún ṣùgbọ́n ìyá rí sí ah, ó dà ìyá lọ́jà gbogbo wọn gbogbo àwọn tó ń tajà ọjà olókùn gbogbo wọn náà ní káàdì wá nítorí àwọn ọjọ́ iwájú àwọn ọmọ wọn ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìnáwó máa ń sọ wọ́n ní ẹ̀ báwọn obìnrin ẹgbẹ́ wa bá dépò tán wọ́n á ní ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ má jẹ́ wọn ó wọlé gbégbà míì báwọn bá fẹ́ rí council chairman ìyàwó ẹ̀ ló máa ní ẹ wo wọ́n yẹn káwọn obìnrin kankan wá o àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo kan máa wá gbọ́kọ mọ́ mi lọ́wọ́ o wípé obìnrin lọ̀tá obìnrin ṣé bẹ́ẹ̀ lórí. ẹ olóòtú ṣé bẹ́ẹ̀ sọ pé ìyàwó alága. Hmm, àwọn míì gan wọn bá ti dépò tán wọn ò fẹ́ róbìnrin ẹgbẹ́ wọn. Hmm, kò sábà wọ́pọ̀ kò dẹ̀ sábà rí bẹ́ẹ̀. Hmm. ibi téèyàn bá mọ̀ náà ló ń sọ o lọ́dọ̀ wa lẹ́kìtì bẹ́ẹ̀ o bóyá ṣe pàjára òkè náà sí ni o a fẹ́ràn ara wa gidi gan ṣùgbọ́n tó bá jẹ́ ìyàwó alága tọrọ ara ẹ̀ dá lójú tọkàn ẹ̀ balẹ̀ sọ̀rọ̀ ara ẹ̀ kò ní nìkan tilẹ̀kùn mọ́bìnrin ẹgbẹ́ òun òun la máa ṣagbátẹrù pé kí gbogbo nǹkan dáadáa dáadáa torí mo wá mo ti wo kinní yìí rí mo máa ń bá àwọn èèyàn sọ a bá ti lé thirty five percent títí títí tá a rí wà tó jẹ́ pé Ọlọ́run ti gbé wa ó gbélé wa lọ́wọ́ fifty gbà mí kan tó lè níyàwó mẹ́rin tó dẹ̀ máa ní kí so ibi nǹkan tó fi tí mo fi ní ìfẹ́ sí pé ká kọ́ àwọn ìyàwó alága àti ìyàwó àwọn tó bá wà nípò ní àti sọ wípé ẹ ṣe rere ah, àwòkọ́ṣe dáadáa ní Bísí Fáyẹmí èrè ní Bísí Fáyẹmí ẹ ṣe rere nípò fún àwọn obìnrin nípasẹ̀ bẹ́ẹ̀ àáfẹ́ lè rí ju ẹ wo gbà tó ń da gbogbo àwọn educational institution kí ni wa tó ń da wọn dúró lẹ́kìtì fifty percent là ní nínú wọ́n dalẹ̀ ẹ̀kọ́ mẹ́rin dúró àwọn ọ̀gá wọn méjì ló jẹ́ pé obìnrin ló ń darí ẹ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìgbà tá a tún yan àwọn ìgbìmọ̀ exus hmm. forty eight percent la ní bẹ̀ tó túmọ̀ sí pé obìnrin tó bá dúró tó bá wà nípò aya tó bá mọ bó ṣe lè ta tẹ́tẹ́ oríire ẹ̀ hmm. kíákíá ló mọ máa jẹ ọjọ́ iwájú àwọn obìnrin bóbìnrin dẹ̀ ṣe ń ṣe ló sọ fún wọn ẹ máa ń gbàgbé pé torí ẹ ṣe kẹ́kọ̀ọ́ lójúmọ́ lóòótọ́ ṣùgbọ́n obìnrin ni yín o ẹ rántí obìnrin tẹ́ bá dépò Hmm. ọ̀rọ̀ tó ń bá a sọ gbogbo ìgbà obìnrin sọ bẹ́ẹ̀ fóbìnrin fóbìnrin ẹgbẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn. ẹ ní ojú ìwòye yín ẹ ń ẹ ti rí ẹ wo sàkún hmm. ẹ gẹ́gẹ́ bí olóṣèlú hmm. ṣóbìnrin lè jẹ gómìnà ní orílẹ̀-èdè ṣóbìnrin lè jẹ ààrẹ. kí ló dé tóbìnrin lè jẹ gómìnà. mo ní kẹ́ ẹ wo sàkún ẹ ní tó ṣe é ṣe kóbìnrin. ó ṣe é ṣe dáadáa ọlọ́run dẹ̀ ní pẹ́ jẹ́ ká róbìnrin àkọ́kọ́ ní nàìjíríà tó máa jẹ́ gómìnà wọ́n dìbò yàn. bẹ́ẹ̀ ni tààrẹ lè ṣe ó lè pẹ́ díẹ̀ ṣùgbọ́n ti gómìnà obìnrin kò ní pẹ́ lágbára ọlọ́run àmì kò ní pẹ́ rárá ó yé mi náà sí mi o. àwọn okùn mi <laughs> ṣe ṣe rí fèyí kẹ́mi báyìí níwèé fèyí fèyí ń jẹ́ fèyí ìkànnù fèyí náà ṣáà ni. ó yé mi náà sí mi o fèyí tó wà ní òṣèlú ìmọ̀ ni gómìnà àkọ́kọ́ lóbìnrin. fèyí tó wà ní òṣèlú ìmọ̀ ni kì í ṣe fèyí alátọ́tẹ́nu yìí o. <laughs> tó o máa máa wá fèyí ṣayọ mọ́túndé fàjuyè ẹ bá mi gba àwa obìnrin nímọ̀ràn kó tó di pé a máa lọ lórí ètò lónìí. Hmm. ẹ̀yin obìnrin tó ń wò wá nínú òwò òwò kọ́ mo ti máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mo ti máa bẹ̀rẹ̀ torí wọ́n ń tẹ́ ẹni tó bá ní ẹ̀kọ́ tá a bá ròyìn lágbára ìròyìn lágbára bẹ̀rẹ̀ níbi ẹ̀kọ́ ẹni tó bá ní ìmọ̀ kì í ṣìnà wọ́n dẹ̀ ní olórí tó bá rí olórí tó bá rí nìkan ni òdì kọ́ ọmọ ẹ̀yìn ẹ̀ náà ṣìnà olórí tó dẹ̀ máa rí lóbìnrin òun láti ní ẹ̀kọ́ wọ́n kọ́ rọ̀ wá ká fún àwọn ọmọ wa obìnrin ní ẹ̀kọ́ tó péye ní ọ̀rọ̀ ètò òṣòwò wa ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé wọn ò ń sábà ṣàfẹ́fẹ́ ẹ̀yẹ̀ mọ́ òwò wọn ẹ túbọ̀ dúró déédéé kẹ túbọ̀ lákòójọ njọkan ẹjọkan àwọn obìnrin náà lè dá báǹkì ara wa lè ká máa yára wa lówó women's bank women's bank a lè tún bẹ̀rẹ̀ sí gbọ́n wọ́n sáwo fáwọn obìnrin ẹgbẹ́ wa láti gba gbégbé tó òṣèlú lórí àdéhùn wípé yóò ṣe dáadáa sí wa wọ́n tún wá rọ̀ wá àwọn obìnrin tá a wà nú òṣèlú ẹ má jẹ́ ká já nìkan jọpọ́n ẹ má jẹ́ ká jẹ́ ẹni tó mọ tara ẹ̀ nìkan màá tún sọ́nà ká ṣe àwòkọ́ṣe gómìnà Fáyẹmí Ìrẹ̀lúbísí Fáyẹmí bẹ́ẹ̀ bá rí ìgbà gómìnà gan sọ ní ní lójú káyé pé ọpẹ́lọpẹ́ ìpolongo àwọn obìnrin ló jẹ́ ká ṣe àṣeyọrí lẹ́kìtì torí náà mo bẹ àwọn obìnrin wọ́n ṣe pé wà láṣeyọrí ẹ wá jẹ́ ká ṣe àṣeyọrí yẹn láàárín ara wa ká da ara wa àwa tá a dàgbà díẹ̀ ká má wọn tó ń bọ̀ ní kéékèèké ká fà wọn sókè àwa tá a rí pa àkàwé tó ẹ má yẹ ká joyè ajánilulẹ̀ ká fọwọ́ tì wọ́n ká gbé wọn torí pé wọ́n ní gba ìgbà kìnnì kan ìgbọ̀nàfọ̀ ọmọlé ká ṣe bẹ́ẹ̀ fún wa ká ní ìfọwọ́sowọ́pọ̀ tó dáńgájíá ká lè ṣe rere káwọn ọmọ wa lè dá bàbá tí ń ṣiṣẹ́ rere fún lù à ń ṣiṣẹ́ rere fara wa ni àwọn ọmọ wa dẹ̀yàn wọn á yanjú á dà fún buwa lágbára ọlọ́run. àmì àdà fún ká má fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. ká má fọwọ́ ká máa ní àjẹṣẹ́kù hmm, torí bò ní ṣe rí ọ̀la ò bẹ́ẹ̀ ló ń babaláwo dífá ojoojúmọ́ kì í tún ṣọ̀rọ̀ ọ̀run mọ́. Ah, kì í ṣọ̀rọ̀ ọ̀run ojoojúmọ́ ni <laughs> tó ẹ mo mọ̀ pé ó tán lẹ́nu ó kù níkùn hmm. láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ re gbogbo àwa obìnrin àti lù ní pẹ̀tẹ́pẹ́tẹ́ àti lù ní pòpá gbogbo ẹni tó bá ta bá ẹ ká lọ tún bẹ̀ ṣe hmm. ní dáadáa ní o bí ó ti máa rí nìyẹn hmm. lórí ètò ojúmọ́ re pẹ̀lú àwọn àlejò mi lẹ́nìí mo ti tẹkọ̀ létí lọ sí ìpínlẹ̀ Èkìtì màmá wa wọ́n ti fi ìgbà kan jẹ́ alága council ti Àdó Èkìtì ẹ bá rí mi ládó ní ìsìn ẹ mọ̀ jò báyìí lẹ́rù òkun ti ní ìyàgbẹ́ o mo lọ sékìtì ní bó ti wù mí wọ́n sì ti ní láìpẹ́ láì jìnnà ètò Ojúmọ́ a máa transmit live láti government house lọ́dọ̀ mm. màmá wa Erelu Bisi Fáyẹmí. èyí lẹ sọ bẹ́ẹ̀ o ìjà wa tiẹ̀ ní wá tiẹ̀ wá tiẹ̀ wá wọn àgbà ẹgbọ́ wọn àti mi ẹgbọ́ tẹ̀yìn à ń bọ̀ láìpẹ́ jàre gbogbo gbogbo Orísun máa kó wá máa kó studio wa wá <laughs> sí sí Adó Èkìtì the government house ní Adó Èkìtì tí màmá wa tí wọ́n wà bá wa sọ̀rọ̀ eh, nípa ọjọ́ iwájú àwọn obìnrin inú ètò òṣèlú lágbára Ọlọ́run tó màmá wa honourable Fèyí Ṣayọ̀ Mọ́túndé Fájuyì mo dúpẹ́ púpọ̀ púpọ̀ ìgbà pé yín sórí ètò Ojúmọ́ Ire. èmi náà dúpẹ́ pẹ́yìn náà pè wá o. <laughs> wípé ẹ wa ẹ bá mi sọ email address yín àti Facebook nìyí. Okay. Facebook nìyí Mọ́túndé Abíọ́dún Fájuyì mm-hmm. email mi yẹn wá gùn díẹ̀ h e F F C H R Y S O S at gmail dot com. at gmail. bàbá pé pọ̀ hefchrisos mm-hmm. at gmail dot com. dot com lórí mm. Instagram nǹkan. Instagram uh, Mọ́túndé at Mọ́túndé Fájuyì. so òun náà ni ti bọ́ yìí. same thing on Twitter. Mm, wọ́n ti máa kọ́ lórí. Mm eh, móhùnmáwòrán àwọn èèyàn á rí bóyá wọ́n ní ìbéèrè tàbí nǹkan míì tí wọ́n fẹ́ bi yín lórí ọ̀rọ̀ tí a sọ láàárọ̀ yìí màmá wa ṣé tí wọ́n bá kọ lẹ́tà sí afẹ́jẹ́kẹjẹ́ mẹ́ńtọ̀ fún àwọn pàápàá àwọn ọ̀dọ́ wa lóbìnrin tí wọ́n ń wò yín láàárọ̀ yìí ṣẹ́gbà. àìmọye tí mò ń mẹ́ńtọ̀ lọ́wọ́lọ́wọ́ hmm. kíní kan lókùn tí mi ò kọ síbẹ̀ yẹn mi ò láìkí máa pera mi lólùṣọ́ àgùntàn ṣùgbọ́n Ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ àwọn ọ̀dọ́ lé mi lọ́wọ́ hmm. mo sì ń darí iṣẹ́ ìránṣẹ́ kan help Christos yẹn gangan gan iṣẹ́ ìránṣẹ́ ọ̀dọ́ ni. Hmm. Hmm. tóun náà ní ti gbọ́ ẹ̀yin ará ilé tó ẹbí náà máa fi àdàgbà ètò ojúmọ́ tòní ni a máa fi rọ̀ sí Olúwafẹ́yìkẹ́mi lórúkọ tèmi bóyá ẹ ní ìpolówó ọjà tí ẹ fẹ́ ṣe ẹ fẹ́ polówó ọjà yìí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ilé iṣẹ́ yìí ní ọjọ́ ajé ẹ lè fi polówó yìí kí gbogbo èèyàn kan bá máa rọ́bò yìí wìtìwìtì ẹ lè pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three zero two two one seven five zero eight zero two three zero two two one seven five olówà lójúmọ́ màwòrán yẹn tàbí lórí Facebook page mi Fèyíkẹ́mi Níyì Ọláyínká tàbí lórí Instagram at Fèyíkẹ́mi Níyì Ọláyínká ẹ kò síbi tẹ́ bá ti pè wá ẹ ti àní wá kò síbi tọ́wọ́jà ìrìn ojúmọ́ rí tí ò dé títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí àkótún ètò ojúmọ́ rí dókítà olúwàfẹ̀yìkẹ́mi ayaníyàn ọláyínká ìyá àwọn èwe cultural ambassador ló ń kí yín pé ẹ káàárọ̀ o